إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله ثم أما بعد فيا إخوة الإيمان اتقوا الله سبحانه وتعالى وتمسكوا بالعروة الوثقى واعلموا أن الله سبحانه وتعالى أمركم بتقواه كما أمر به السابقون يقول الله سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله إخوة الإيمان واعلموا أن من معتقدات جماعة التكبير والهجرة أنهم يكفرون كل من ارتكب كبيرة وأصر عليها ولم يتب منها وكذلك يكفرون الحكام الذين لا يحكمون بما أنزل الله بإطلاق ودون تبديل ويكفرون المحكومين لأنهم رضوا بذلك وتابعوهم أيضا بإطلاق ودون تفصيل أما العلماء فيكفرونهم لأنهم لم يكفروا هؤلاء ولا أولئك كما يكفرون كل من عرضوا عليه كما يكفرون كل من عرضوا عليه ومن لم يكفر الكافر فهو كافر ومن لم يقبل فكرتهم يكفرونهم ولم يقبلوا منه شيء أو من قبله ولم ينضم إلى جماعتهم ويبايع إمامهم أنهم من من انضم إلى جماعتهم ثم تركها فهو مرتد حلال الدم وعلى هذا فالجماعات الإسلامية إذا بلغتها دعوتهم ولم تبايع إمامهم فهو كافرة مارقة من الدين وكل من أخذ بأقوال الأئمة أو بالإجماع حتى ولو كان إجماع الصحابة أو القيام أو المصالح المرسلة أو الاستئذان ونحوها فهو في نظره مشرك كافر وكذلك العصور الإسلامية بعد القرن الرابع الهجري كلها عصور كفر وجاهلية بتقذيفها لصنم التقليد المعبود من دون الله تعالى وعلى المسلم أن يعرف الأحكام بأدلتها ولا يجوز لديهم التقليد في أي أمر من أمور الدين قول صحابي وفعله ليس بحجة ولو كان من الخلفاء الراشدين والهجرة هي العنصر الثاني في فكرة الجماعة ويقصد بها العزلة عن المجتمع الجاهلي وعندهم أن كل المجتمعات الحالية مجتمعات جاهلية والعزلة المعنية عندهم عزلة مكانية وعزلة شعورية بحيث تعيش الجماعة في بيئة تتحقق فيها الحياة الإسلامية الحقيقة برأيهم كما عاش الرسول صلى الله عليه وعلى آله وسلم وصحابته الكرام في الفترة المكية يجب على المسلمين في هذه المرحلة الحالية من عهد الاستدعاء من حالة الاستدعاء الإسلامي أن يمارسوا المفاصلة الشعورية لتقويته ولأنهم ولأنهم وولاءهم للإسلام من خلال جماعة المسلمين التكفير والهجرة وفي الوقت ذاته عليهم أن يكفروا ويكفوا عن الجهاد حتى تكتسب القوة الكافية لا قيمة عندهم بالتاريخ الإسلامي لأن التاريخ هو أصل القصص الوارث في القرآن الكريم فقط لا قيمة أيضا لأقوال العلماء المحققين وأمهات كتب التفسير والعقائد لأن كبار العلماء الأمة في في القديم والحديث بزعمهم مرتدون عن الإسلام قالوا بحجة الكتاب والسنة فقط ولكن كغيرهم من أصحاب البدع الذي اعتقدوا رأيا ثم حملوا ألفاظ القرآن الكريم عليه فما وافق أقوالهم من السنة قبلوه وما خالفها تحايلوا في رده أو رد دلالته دعوا إلى الأمية بتأويلهم الخاطئ لحديث النبي صلى الله عليه وسلم نحن أمة أمية فدعوا إلى ترك الكليات ومنع الانتساب للجامعات والمعاهد الإسلامية أو غير الإسلامية لأنها مؤسسات الطاغوت مؤسسات الطاغوت وتدخل ضمن مساجد الضرار أطلقوا أن الدعوة لمحو الأمية دعوة يهودية لشغل الناس بعلوم الكفر عن تعليم الإسلام فما العلم إلا ما يتلقونه في حلقاتهم الخاصة قالوا بترك صلاة الجمعة والجماعة بالمساجد لأن المساجد كله لأن المساجد كلها ضرار وأئمتها كفار إلا أربعة مساجد المسجد الحرام والمسجد النبوي ومسجد قباء والأقصى ولا يصلون فيها أيضا إلا إذا كان الإمام منهم يزعمون أن أميرهم شكري مصطفى هو مهدي هذه الأمة المنتظر وأن الله تعالى سيحقق على يد جماعته ما لم يحقق على يد محمد صلى الله عليه وعلى آله وسلم من ظهور الإسلام على جميع الأديان ọpẹ́ ní fún ọlọ́run ọba ìtẹ́ ọlọ́run àti ìgbẹ́ rẹ̀ kọ́ máa bá òtítẹ́ ọlọ́run àwọn aráalé òtítẹ́ ọlọ́run àti àwọn sàábé rẹ̀ àti gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dára tó ti sílẹ̀ kí ọlọ́run ọba kí ọlá rẹ̀ gàdúrà ọkọ̀ bá wa fẹ́ gbogbo wọn lápapọ̀ gbogbo àtàjẹ́rù sí ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba tún dọwọ́ wa gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti sàtọ́ọ̀lẹ̀ rẹ̀ fún wa bó ṣe sàtọ́ọ̀lẹ̀ rẹ̀ fáwọn tó sùn síwájú wa wípé kábẹ́rù òun ọlọ́run kápáyé òun ọlọ́run ọba lórí gbogbo ìtẹ́sí lẹ́yìn náà ká lọ́ọ́ ní ìtẹ̀síwájú nínú tá à wá ní ìjẹjọ́ nínú àwọn ìròrí àti àwọn mu'taqadat àti àwọn àdìsọ́kà tó wà fún jama'atu takfiri wal hijra ètò tẹ̀kí àwa náà àwọn máa rí oríṣiríṣi fìrìfìrì rẹ̀ nínú àwùjọ wa. àwọn wọ̀nyí nínú àwọn àlàyé díẹ̀ tá a ti ṣe síwájú níjẹjọ kó lè dá papọ̀ òun náà ní pé àwọn wọ̀nyẹn gbogbo ẹni yóò sọ bá ṣe ẹ̀ṣẹ̀ tó tóbi bóyá jalè bóyá ságbèrè bóyá mutí wọn pè ní kèfèrí pàápàá jùlọ tó ayẹfẹ tàbí kò fi tẹ́tẹ́ títa sílẹ̀ lápẹ̀rẹ̀ tòtọ́ bá takú tì í dé tí ò tó bá nínú rẹ̀ wọ́n ní kéferì ni. bákan náà wọ́n tún pe àwọn adájọ́ àwọn tí wọ́n jẹ́ aláṣẹ wọ́n pe wọn ní kéferì torí pé wọn ọ̀dájọ́ pẹ̀lú tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlásọ̀kalẹ̀ ìsì Al-Qur'ani àti sunna ní sọ́lẹ̀ wọn ọ̀dájọ́ pẹ̀lú ẹ̀. láì tiẹ̀ ní ti àlàyé kan wípé bóò lọ̀rọ̀ wọn ṣe rí tóbi di pé wọ́n jẹ́ kéferì wọn ò ní wá wádìí tí wọ́n yọnu sí àbí wọn ò yọnu sí gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe níjẹ̀jọ́ kò sí ìtọ́kàn wọn pẹ̀lú ilé yẹn bákan náà àwa tí àwọn aláṣẹ tó ń darí wọn ó tún pe àwa náà ní kèfèrí wípé torí bá a yọ́nú sí ìdájọ́ kèfèrí tí wọ́n ń lò lé wa lórí torí ẹ̀ àwọn tí ń bẹ nínú àwùjọ náà tí wọ́n ń dájọ́ lé lórí yẹn tí wọ́n sì ń ṣe aláṣẹ lé lórí àjẹpọ̀ àwọn náà kèfèrí ni wọ́n nítorí yọ́nú sí wọn tí wọ́n yọ́nú sí ìdájọ́ tí wọ́n ń lò lé wọn lórí àwọn fúnra ara wọn wá ń kọ́ ṣé ìdájọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà gbé kalẹ̀ báyìí láwọn ètò tí wọ́n ní ká tẹ̀lé tá a gbọ́dọ̀ mọ́rí tẹ̀lé tí wọ́n á tó bẹ́ẹ̀ wọ́n sọ pé àwọn ò ní ṣe kí ni àwọn ò ní tẹ̀lé tí wọ́n bá ní tí mọ́tò bá ń lọ kọ́ máa gba ẹgbẹ́ ọ̀tún lọ tí bá ń bọ̀ wá kọ́ máa gbẹ̀gbẹ́ òsì bọ̀ wá irú ẹni bẹ́ẹ̀ ọtọ́ kó a sọ pé òun fẹ́ máa lọ ẹgbẹ́ òsì lòun fẹ́ máa gbà lọ tóun bá ń bọ̀ ẹgbẹ́ ọ̀tún lòun fẹ́ máa gbà bọ̀ wá tó bá tó bẹ́ẹ̀ kọ́ lọ dán wò ní òpópónà oníbejì bí èyí bá sọ òpópónà oníbejì náà kọ́ lọ dán wò ní àwọn òpópónà wa tọ́jú ẹlẹ́yọkọ̀ọ̀kan náà kó tó di pé ọwọ́ ìjọba gan tẹ̀ yóò ti jẹ́ bá ń ti yà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn dírẹ́fà tó ṣe kíni o tọ́da dúró lọ́nà sòkòsọ́gbọ̀n kẹta abẹ́dá nípìn ìgbà tó bá jẹ́ pé àbá ti yọ́nú sí ìdájọ́ tí wọ́n ń dá tàbí òfin tí wọ́n ń lò nínú orílẹ̀-èdè tá a wà tó yàtọ̀ sófin ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kó láti fẹ́ ṣe kébè tí ọ̀pọ̀lọpọ̀ tí mo ń ṣe nínú ilé mi tíjọba kan bá mi dá sí ni lọ́pọ̀lọpọ̀ tí mo ṣe nínú àdúgbò mi tíjọba bá mi dá sí ni tí n sáà ń ṣe nínú àmọ̀tájídùwáì tíjọba bá wa dá sí ni ọ̀nà wo ló tiẹ̀ tó kan ìjọba náà tó fi jẹ́ pé àwa ló pe gbogbo ẹni tí ń bẹ nínú òlu kèfèrí ni wọ́n gẹ́gẹ́ báwọn náà ti ń sọ tòsí wọn bá ti sọ bẹ́ẹ̀ lópin ìgbà táwọn náà bá bẹ nínú òlu ńkọ́ àwọn náà orúkọ yóò ṣe kí ni o yóò máa wà lórí wọn torí pé wọn ò rí yẹ síbi kankan bákan náà wọn ò ní ní àlàyé kan tí wọ́n ti lábẹ́ rẹ̀ fẹ́ni tí wọ́n darí tàbí wọ́n tiẹ̀ lò òfin yẹn tí lò lé lórí àwọn tí wọ́n á jẹ́ olùmọ̀ lọ́dọ̀ tiwọn wọ́n pè wọ́n ní kèfèrí nítorí pé wọn ò pa wọn aláṣẹ ní kèfèrí wọn ò pe àwọn tó ṣe yí pé àwọn aláṣẹ ń darí táwọn olùmọ̀ iná ń bẹ nínú wọn wọn ò pè ní kèfèrí torí àwọn olùmọ̀ láwùjọ kí ni wọn kèfèrí ni lọ́dọ̀ sí wọn. láti fi rí nínú ọ̀nà àkọ́kọ́ tí wọ́n máa ń tètè sánà rẹ̀ láti pé káwọn olú ọ̀nà yẹn ní sábà bí aburú sí wọn òní pé kí wá àwọn olùmọ̀ wọ́n wọ ọ̀nà kan láti fi ya ẹni balẹ̀ tó fi jẹ́ pé nígbà tó bá ti ya wọ́n balẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ tó ń gbé tí wọ́n tó ń gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba lọ́dọ̀ wọn ṣe ni wọn ò ní lè gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba lọ́dọ̀ wọn mọ́. sàmà pélé iná bó ṣe ṣẹlẹ̀ láwùjọ wa nìyẹn jẹ́ pé oríṣiríṣi làwọn èèyàn ni wọ́n sọ láwùjọ wọ́n pe dòkítọ́rì sharon wọ́n pe wọn lórúkọ tí wọ́n fẹ́ pè wọn gbogbo àwọn àfa chef Suleiman amúbíẹyà wọ́n pe wọn lórúkọ tí wọ́n pè wọn gbogbo àwọn àfa wa káàkiri káàkiri ẹni bí wọ́n ṣe ń pè wọ́n láwùjọ ń gbà náà lọ tọ́jẹ́ pé wọ́n ń pè wọ́n ní kéferì wọ́n ti mọ̀ fáwọn èèyàn yìí wọ́n ń pèsè àwọn àfáà yìí wọ́n ti ń pèsè àwọn olùmọ̀ yìí táwọn bá ń sọ tàwọn ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn òní múlẹ̀ lópin ìgbà tó bá ti ń pèsè àwọn olùmọ̀ yìí wọ́n wá ń kọ́kọ́ wọ́n ọ̀nà láti pé káwọn fi dangrèdì gbogbo àwọn tó ti fún ọjọ́ olùmọ̀ wọ́n ti wá pé ẹ̀ bí òṣàṣì lágbájá káàfìrí ni bẹ́ẹ̀ náà nígbà tí wọ́n wá sẹ́yìn wọ́n ti sọ lọ wọ́n há kúkúrú wọn lọ níbi wọ́n há dé alihamudulilayi pé gbogbo tíkẹ́ẹ̀tì wọn náà wọ́n rántí kó lọ́jọ́ tí wọ́n lọ. bí wọ́n ti há wọ́n kà sọ sẹ́nu ọ̀nà wọ́n sọ sẹ́nu ọ̀nà torí kò tẹ́tọ́ tẹ́wọ́ gbà nù wa ṣùgbọ́n gbà tí wọ́n fi lọ ọlọ́run bá wa ṣe pé fúnra ara wọn ti kíni o wọ́n rántí kó gbogbo tíkẹ́ẹ̀tì wọn yẹn wọ́n rántí kó lọ kò sẹ́ni kankan tó jẹ́ bẹ́ẹ̀ láàrin tó kù wọn máa ń pè wọn ní kèfèrí gẹ́gẹ́ bí ìṣe tiwọn. bákan náà wọ́n ti gbà yí pé ní ọ̀dọ̀ tiwọn wọ́n ní gbogbo ohun tí ń jẹ́ mọ́ gbogbo àlè ọmọ islam lápapọ̀ wọ́n ní gbogbo wọn wọ́n lálẹ́ ọmọ kan ní lásìkò táwọn wà yìí tó ṣe yí pé wọn kì í ṣe àlè ọmọ mùsùlùmí mọ́ àwùjọ mùsùlùmí wọ́n ní kì í ṣe àwùjọ mùsùlùmí mọ́ lọ́dọ̀ tiwọn nítorí kíni torí pé àwọn wọ̀nyẹn wọn ò bá wọn ṣe lórí tí wọ́n ń ṣe bákan náà wọn ò jẹ́jẹ́ fún ẹni tó jẹ́ aṣáájú wọn tó bá jẹ́ ìmáàmù wọn tó jẹ́ aláṣẹ wọn àmírù wọn ẹni tí wọ́n bá ti jẹ́jẹ́ fún báyìí yorùbá yòókù yẹn wọ́n ti dẹni tó ṣe kí wọ́n kékeré tí wọ́n ti ta kó nínú ẹ̀sìn báwọn ṣe máa sọ lọ́dọ̀ tí wọ́n nìyẹn bẹ́ẹ̀ náà ni wọn kì í gbà àlàyé ọ̀rọ̀ táwọn tí wọ́n jẹ́ olùmọ̀ bá sọ nínú ọ̀pọ̀lọpọ̀ tí a tí hadithi bá wá táwọn olùmọ̀ wá ń sàlàyé rẹ̀ pé ìdájọ́ tá a rí bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ tá a rí kọ́ bẹ́ẹ̀ ni àwọn àǹfààní tá a rí bẹ́ẹ̀ ni ìtumọ̀ eléyìí lélẹ́yìí àlàyé eléyìí nìyí kò sí ìtọ́kàn wọn wọn ò ní gbà tó fi dórí gbogbo àwọn olùmọ̀ sẹ́ẹ̀rí kò sì fún wọn tú àwọn tíra àhàdìsì àti wọn ti ṣàrìṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí olùmọ̀ wa Ibn al-Hajar al-Asqalani rahimahullahu ta'ala irú bàbá yìí ah wọn mọ̀ fojú bàbá yìí rí ẹ̀mọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ sí wọn o láwọn olùmọ̀ tó ṣe fún wọn sí bọ̀ yìí wọ́n ti ṣe ẹ̀sìn Islam tó wọ́n ti ṣe yìí sí sunnah nígbà Muhammad sallallahu alayhi wa sallam pàápàá jùlọ wọ́n máa sọ pasẹ̀ wọ́n máa sọ pínpín ibi tí wọ́n bá rí wípé olùmọ̀ yẹn kù síta bó láti ṣe sí wọ́n fi ṣe kí ni o wọ́n fi yẹpẹrẹ ru wọn bẹ́ẹ̀ tó ìṣe sí tí wọ́n òun náà nìyẹn kò ní bá wa ní òjijì ọ̀rọ̀ àwọn olùmọ̀ àwọn làwọn ọ̀gá rárá lọ́dọ̀ táwọn pé kò sẹ́rì lábẹ́ ọ̀rọ̀ olùmọ̀ kan bákan náà ìfẹnukọ àlùmọ̀ wọn làwọn ọ̀gá wọlé kódà lórí àwọn tó ṣe pé tí wọ́n tún búwọ́ púpọ̀ jù nù wọn wọn ò ní ìfẹnukọ àwọn sọ̀hábà kan àwọn ọ̀gá àwọn tí wọ́n tún wá wọ́n tún wá buwọ́ jù bẹ́ẹ̀ lọ àwọn tó wá ní kódà tó fi dórí àwọn kódà bá rọ̀ ṣùdó ni afẹnukó wọn kì í sọ̀rọ̀ fáwọn subhanallah gbogbo wọn náà wọ́n bẹ láwùjọ lónìí tẹ́ bá ti sọ̀rọ̀ kan tẹ́ wá sọ pé tọ̀ ọ̀dà Abubakar sọ báyìí ó ti sàlàyé nǹkan báyìí mò ń sọ̀rọ̀ àbú mò ń sọ̀rọ̀ ànẹ́bí sallallahu ń sọ pé Abubakar sọ báyìí sọ̀rọ̀ Abubakar lọ́kàn báyìí ta lọ́wọ́ agbọ́yé tí wọ́n lọ́wọ́ agbọ́yé ju Abubakar Siddiq radiyallahu ta'ala anhu lópin ìgbà tó ṣe gbàgbọ́ yé tá à ń sọ pé abakiri gbọ́ lóye lórí ọ̀rọ̀ yìí kò yapa sí íńtánẹ́ẹ̀tì sọ́lá mò ń sọ náà tẹ́lẹ̀ kò sì yapa sí kele hadith fúnra ara rẹ̀ lópin ìgbà tó bá ti wá rí báyìí wọ́n lálàyé yẹn àwọn onídìí ẹ̀ lọ́dọ̀ abubakar ṣèjì kọ́ ọ́dí ọlọ́wọ́ sára báwọn ṣe ṣe nìyẹn ìfẹnukò sábẹ́ kò wọn ká tó igbó mímu ń fà àti sìgá mímu kódà kéèyàn ọ̀rá sákàdá rógbórógbó kọ́sánà ti kọ́ máa fà á kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ dínà ni ká má sara wa. ọ̀wá ní kílódé tọ́lọ̀ ń dákọ̀ ni rárá ọlọ́run rẹ̀ tí wọ́n ti dé ọtí lé wọ̀nà ọ̀wá bẹ́ẹ̀ pé mú yàn hún ríra téèyàn bá gbóńkọ́ téèyàn hún ríra bí ò ìṣí tí wọ́n fi ṣe léèlé wọ̀ ìbẹ̀ lára ilé náà tá a bá ti rí nǹkan mẹ́rin kan èyí táwọn oní òṣòlò pépè ń pè ní alẹ́ aslo àárí ìpìlẹ̀ ìpìlẹ̀ ní ọ̀rọ̀ tá à ń bẹ tá à ń sọ̀rọ̀ rẹ̀ òun lọ sí tá a fẹ́ fi nǹkan jọ àárí àrífàrẹ̀ ẹ̀ka ẹ̀ka ni ọ̀rọ̀ igbó tá a fẹ́ mú ìdájọ́ rẹ̀ wá ẹlẹ́ẹ̀kẹta oní alẹ́ ìlà ìdí tá a fi fẹ́ mú ìdájọ́ yẹn wá òun náà ní ká wò pé kí ni ń tẹ lára ọtí téèyàn fi ń ṣe wọ́nranwọ́nran tí ń bẹ lára igbó náà wọ́n ní ń bẹ lára agbó ẹ̀yìn láti wà ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ṣẹ̀ṣẹ̀ wáyé tá a mọ̀ sí alihukmu ìdájọ́ wà wá lórí ẹ̀ àwọn làwọn ọgbà ti jẹ́ kẹyà kílẹ̀ fẹ́ máa fọ̀rọ̀ wọ̀rọ̀ bẹ̀yẹn àwọn ọgbà ẹ̀rí lásán sápáná báyìí náà ní fẹ́ wa. àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tó rọrùn téèyàn lè gbà tí ó fi mú ìdájọ́ òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ aládùn fi ṣàlàyé rẹ̀ pẹ̀lú tọ́wánú alukur'an àti sunna wọn làwọn ọgbà gbogbo ẹni yóò tọ́ bá gba ilé lọ́dọ̀ wọn mú ṣe kò ẹlẹ́bọ ni bẹ́ẹ̀ sì ni kèfèrí lọ́jọ́ lọ́dọ̀ tiwọn. wọ́n sọ pé gbogbo al-usur al-islamiyya gbogbo àwọn eras of islamic tí wọ́n ti ń bá bọ̀ wá ní àwọn society islam tó ti ń bọ̀ wá tipẹ́tipẹ́ àti àwọn generation islam ti ti ń bọ̀ wá láti century ẹlẹ́ẹ̀kẹrin tá a mọ̀ sí ọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kẹrin látòrí ọdún yìí wọ́n ní gbogbo àwọn eras yìí gbogbo àwọn àsìkò yẹn ó àsìkò kèfèrí ni gbogbo ẹ̀ pátápátá àti ìgbà ojú dúdú ni nítorí pé gbogbo wọn yẹn lẹ́yìn ìgbà tí ọdún mẹ́ta ọgọ́rùn ọdún mẹ́ta yẹn ti lọ tán wọ́n láwọn tó kù gbogbo ọgọ́rùn ọdún tó kù wọ́n ní wọ́n ti di ọgọ́rùn ọdún àìmọ̀kan àti ti kèfèrí nítorí wípé lọ́dọ̀ tiwọn wọ́n ti tẹríba fún ìkọ́sí àwọn ènìyàn lásán láì gba tọ́lọ́wọ́n bá àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi tó mú wa subhanallah báyìí làwọn tó sọ nínú ọ̀rọ̀ tiwọn wọ́n lọ padà dandan lórí ẹni tó jẹ́ mùsùlùmí kó lọ wá àwọn ìdájọ́ pẹ̀lú àwọn ẹ̀rí rẹ̀ nítòótọ́ lódodo mùsùlùmí gbọ́dọ̀ wá ìdájọ́ pẹ̀lú àwọn ẹ̀rí ọ̀wọ́n á tọ́ fún irú ẹni tó jẹ́ mùsùlùmí yìí ẹni yòówù torí ọjẹ́ láti kọ́ sí kankan ìlànà kankan nínú ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn ni kébà sọ pé mọ́síhàbí mẹ́rin ní bẹ láyé tó Abu Hanifa mọ́síhàbù ìmáàmù àti mọ́ríàbù ìmáàmù ahmad bin hanbal mẹ́rẹ̀ẹ̀rin gbajúmọ̀ púpọ̀ ní áfíríkà wa yìí tí wọ́n lójú orí ti ìmáàmù wa malik rahimahullahu ta'ala wọ́n á ní pé kò sí tọ́jú ẹnìkan kan gbọ́dọ̀ tẹ̀lé lánàá ẹnìkan kan náà mẹ́rẹ̀ bẹ́ẹ̀sì nínú òfin ẹ̀sìn ọlọ́run ló ti tọ́ lódodo wọ́n fẹ́ ká ń wá mọ̀ ká sì lo ìmọ̀ wa ká sì wá dájọ́ tábìlì tó àtàbẹ́ńtó tẹ̀sẹ̀ ń gba islam tí ọmọ nǹkan kankan ọtọ́ fún kó ṣe kíni o mú ní àwọn ọ̀rọ̀ àwọn ìlànà àwọn ẹni yìí pé ní tí wọ́n sọ ní lórí wọn bá sọ ó kí kíni o máa sí ayé rẹ̀ tí ó fi rọrùn fún láti o láti fi wá mẹ́sì ṣùgbọ́n ní rárá kò èèyàn gbọ́dọ̀ dárú torí àwọn àsìkò lọ́dọ̀ ó ti àsìkò ìgbà ojú dúdú lọ́dọ̀ ọ̀rọ̀ tí sàbí bá sọ wà fẹ́rẹ́ ìlú àti tẹ̀ sàbí lọ́dọ̀ tiwọn lẹ́yìn sẹ́bi ṣọ́jà wọn ní kì í sẹ́bi lọ́dọ̀ àwọn wọlé ọkà ni mí ni lọ́kọ́láfà ìrọ̀ṣì ìbá wà lọ́dọ̀ àwọn kọ́láfà ìrọ̀ṣì o tánàbí sọlọ́lá àṣọlá ti ti sọ̀rọ̀ fún wa nípa ilé pàápàá jùlọ àtàwọn kọ́láfà ìrọ̀ṣì o ànábi sọlọ́lá àṣọlá wọn sọ fún wa nínú hadithi àdìbàdàn màtàrí àti gbogbo anáàmáyìn àtàwọn àhàdíìsì míì náà sani sọlá tó fi ń pè alákèésí ń pa pé kádìrọ̀ ọmọ lánàá òun ọlọ́run àìlànà alẹ́sì sọlá kádìrọ̀ ọmọ kásìdìrọ̀ ọmọ lánàá àwọn tí wọ́n jẹ́ ní ire tí wọ́n já wọn sàhábà yẹn alaykum bi sunnati wa sunnati al-khulafa'ir rashidin al-mahdiyyin min ba'di sani sọlá tó ti pa aláṣẹ wọ́n lè lè kùsìn sọ́jọ́ iṣẹ́ sàábì kan tàbọ̀rọ̀ rẹ̀ gbólóhùn tí sàbí bá sọ pé nǹkan báyìí ó làlàyé nǹkan báyìí tàbí nǹkan báyìí bẹ́ẹ̀ ẹ̀sìn ẹ̀rí ni lópin ìgbà tá a bá ti rí sàbí irú rẹ̀ tó ṣe àtakò rẹ̀ pé kò rí bẹ́ẹ̀ tá a bá ti rí sàbí tó ṣàtakò rẹ̀ nígbà yẹn kò ní ṣe kíni o kò ní jẹ́ bẹ́ẹ̀ sì ni fẹ́nukọ àwọn sọ̀hábà ẹ̀rí ni gbogbo tí Abubakar bá ṣe tí Umaru ṣe tí Usmanu ṣe tí Ali ṣe táàrí nǹkan kankan tó takò nú ọ̀rọ̀ ọlọ́ àbínú sunnah alẹ́ sọ́lọ́mù ẹ̀sìn wa ni gbogbo lọ́wọ́ àníṣọ́lá sọ sọ wípé alaykum bi sunnati ìlànà mi dọwọ́ yín wa sunnati al-khulafa'i ar-rashidina al-mahdiyina min ba'di ìlànà àwọn àrólé àfinimọ̀nà tí wọ́n jẹ́ ní ìmọ̀nà tí wọ́n tún tọ́yàn tọ́nà lànà wọn dọwọ́ yín a sì mọ̀ fáwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn náà ni à ń pè ní al-khulafa'u ar-rashidun lẹ́yìn ìgbà tó lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá tó ti wá sọ̀rọ̀ fún wa ìpè wa man yushaqiqi ar-rasula min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi' ghayra sabili al-mu'minin nuwallihi ma tawalla wa nuslihi jahannama wa sa'at ọlọ́ni ẹni yóò wù tọ́ba gúnrí kó lọ́dún òjì tọ́wọ́n tún lọ ń tẹ̀lé lánàá tó yànà sí lánàá àwọn tó yàtọ̀ sí lánàá àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo sálẹ̀ olùgbàgbọ́ òdodo ìbá sàhábà àjọ náà lọ́wọ́ ni ọlọ́run nínú wà lè hìmà tàwàlà bó ṣe gún rí yẹn àgùn rí rẹ̀ kó wọn ló sì hìn jahannam á fi wọnú náà jahannam bọ́bá dàl kìyàmà ọ̀tá àjùmọ̀sí rọ ó burú jáì ní ibùsọ̀ ẹ̀sìn padà torí ẹ̀ lọ́dọ̀ sí wọn wọn lọ́rọ̀ sábí wọn ni kì í ṣe ẹ̀rí lọ́dọ̀ táwọn tó fi dórí ọkọlọ́fà ọ̀rọ̀ ṣùgbọ́n eléyìí gangan òun náà ni ń sùúrù wọn ẹlẹ́ẹ̀kejì orígun wọn ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí nínú orúkọ tí wọ́n jẹ́ orúkọ wọn la pè ní jamaatu at-takbiri wal-hijra orúkọ ẹlẹ́ẹ̀kejì wọn nìyẹn al-hijra ó jẹ́ ìpín ẹlẹ́ẹ̀kejì nínú orúkọ tó ṣe pé wọ́n jẹ́ al-hijra àmọ́ pé òun náà ni kéèyàn jáde kó lórílẹ̀ Islam lópin ìgbà tó bá jẹ́ pé orílẹ̀ ta pè lórílẹ̀ kẹfẹ́ ní ìtumọ̀ rẹ̀ òun náà ni gbogbo orílẹ̀ tó ṣe yí pé kò sí qala Allah qala Rasul wọn yé gbà wọlé kọ̀rọ̀nù fún wa láti ṣe iqamatu salat tàbí láti ṣe àdán kọ̀rọ̀nù fún wa ká múra ká sinú fẹ́lẹ̀ ká múra ká fi ṣòkòtò wa kó lọ sókè kò múra fáwọn kọ̀rọ̀nù fáwọn obìnrin wa wọ́n tàbí ìlú kan bẹ tá a bá lọ síbẹ̀ títí ni yọ̀ọ̀rọ̀ wa lọ́rùn láti pé kásẹ̀sì á ṣe hijira kúrò nílùú tí ọjẹ́ ìlú ogún yẹn tí ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀run tún ọ̀gbẹ̀sìn ọlọ́run láàyè lọ sí orílẹ̀ tó ṣe o kí bẹ níbẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá ni lópin ìgbà tá a bá ti rí irú yẹn tá a bá ti rí irú yẹn yóò máa lọ hijira tí ò sí láti ìlú mẹ́kà ipa tó fẹ́ ṣe hijira láti ìlú mẹ́kà lọ sí ìlú mìíràn kò sí yẹn mọ́ torí pé jani sọlọm tí hijira fi wà nígbà yẹn oníkéde gbà yóò sí fún anẹ́bùsọ̀sọ́lá àtọ́ sọ̀hábà ní ìlú mẹ́kà láti fi fún tiẹ̀ sìn kọ́gbà kọ́ lè rọ̀ wọ́n lọ́rùn torí ẹ̀ hijira ṣe kíni ọ wà nígbà yẹn lọ sí ìlú madina látọ̀dún tí ìlú mẹ́kà ti di tí wọ́n ti ṣe fásitì mẹ́kà lásìkò yẹn hijira ò ti jẹ̀tọ́ láti ìlú mẹ́kà lọ sí ìlú mìíràn àyọ́gbọ́ nílùú mẹ́kà láti tẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá orílẹ̀ ọlọ́run ọba tá a ti máa ṣẹ̀sìn tí wọ́n ti ń ṣẹ̀sìn ọlọ́run ọba ni gẹ́gẹ́ báyìí ti lè gbọ́ ní ìlú mọ̀dínà àfi sàábé tí bá tún sojú kòròkòrò yìí pé òun fẹ́ tún lọ jókòó ti ànẹ́bì fún òun tún lékún nínú ìgbàgbọ́ fún òun tún lè lékún nínú ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí kì í bá ti bẹ́ẹ̀ á sọ pé jíròrò ṣe kí ni òkò di ẹ̀tọ́ mọ́ ṣùgbọ́n ní orú àwùjọ tá a wà yìí wọ́n ní orílẹ̀-èdè wa yìí tàbá àwùjọ wa yìí wọ́n lórílẹ̀ kèfèrí subhanallah wọ́n bá sọ pé orílẹ̀ kèfèrí ni òun á ti kàtókù tí wọ́n ṣe ju pé wọ́n wà sí hijrọ́ hijrọ́ òun náà ni agbọ́nrin iṣẹ́ wọn ẹlẹ́ẹ̀kejì nínú ìròrí àwọn tó ti fún ọjọ́ jẹ̀mọ́ àtúntẹ̀ kiri wọlé hijrọ̀. ètò wọn gbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni kí wọ́n yẹra fún orílẹ̀-èdè tàbí àwùjọ tó ti gbọ́jẹ́ àwùjọ ojú dúdú tí ò ní mọ̀ kankan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run. lọ́dọ̀ tí wọ́n sì ní gbogbo àwùjọ mùsùlùmí lọ́wọ́ yìí àwùjọ kan àwùjọ ojú dúdú tí ò mọ̀ ni ìdíjẹ́ ká yẹra táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ni pé yíyẹra àyè á yẹra àyè gẹ́gẹ́ bá tún ṣe yẹra ìfura mọ̀ lára wa ìyẹra àyè oníkókó láàyè kan lọ sáàyè míì ìyẹra ti ìfura mọ̀ òun náà ní pé gbogbo ẹni yòówù tó bá ti yàtọ̀ sára wọn ọ̀ọ́ni sálámọ̀ ti dé kókó tiẹ̀ bá sọ̀rọ̀ ọ̀ gbọ́dọ̀ sálámọ̀ ti dé kókó wà bá sọ̀rọ̀ gbogbo àwọn àwọn nǹkan wọ̀nyí wọ́n ń gbìdánwò rẹ̀ sí nínú àwùjọ wọ́n gbìdánwò rẹ̀ sí nínú àwùjọ tó fi jẹ́ wípé gbogbo ibi tó ṣe fáwọn yẹn tí wọ́n ní ẹ̀ka dé tí wọ́n ti ta ìwé dé tí wọ́n ta kò dé wọn rọrọ kó láwùjọ ojú dúdú àtàwùjọ kèfèrí lójú ọ̀rọ̀ tiwọn tí wọ́n máa ń sọ yẹn yẹn ni pé àwọn míì tó ṣe fọ́n kò nínú ìlú wọ́n tún padà sínú ìlú náà ni afẹ́ra kínní afẹ́ra tó wí yẹn ṣé kì í sọ̀rọ̀ lọ́ba wọn sọ ni ọ̀rọ̀ náà lọ́ba wọn sọ gbogbo bẹ́ẹ̀ lómi ṣe lọ kọ́sẹ́ pé afẹ́ kọ́sẹ́ gbogbo la fẹ́ mà táwọn náà fi ti ìlú kan sọ́dá dó subhanallah gbogbo eléyìí ìlànà tiwọn ni ẹ jẹ́ kó níbi irú ìṣesí yẹn àwọn jamaatul hijra wa takfir bí alámọ̀rì fún wọn ṣe rí nìyẹn àwọn gbà pé ká yẹra yẹn á yẹra ti fúramà àti tààyè láì tó ṣe pé jama àwọn nìkan yóò lọ máa sẹ̀mí ní àwùjọ kan tó ṣe yí pé èdè ń jẹ́ ìsìláàmù àwùjọ ìsìláàmù tó tọ́jẹ́ ti òtítọ́ òdodo tí ó fi ṣẹlẹ̀ pé ibẹ̀ gangan òun náà làwùjọ islam sọmọ pé kìlómítà five gẹ́gẹ́ bá a sọ níjẹjọ wọ́n gbà pé ìlú ẹ̀sìn nìyẹn wọ́n ní ìlú ẹ̀sìn ṣùgbọ́n inú inú ìlú sẹ́yìn kọ́ kìí ṣe ìlú kìí ṣe ìlú ẹ̀sìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ní kìí ṣe ìlú ẹ̀sìn lánàá àti ìjọ bẹ́ẹ̀ lónìí tá a ṣe kí ni o tá a ṣe fún jọ ń ṣe ìpadà eléyìí nínú òṣèjì tiwọn táwọn ní òun náà lélẹ́yìí káwọn náà ẹ dákun ẹ jẹ́ káwọn fúra gbogbo àwọn nǹkan tá a máa kà ní orí fóònù wa ẹja wòye sí àwọn tá a sì máa gbọ́rọ̀ wọn ẹ dákun ẹ jẹ́ káwọn wòye sí wọn gbogbo àwùjọ ètò ṣe pé kù ẹ àwùjọ kèfèrí ni àwọn wà lọ máa lò tẹ̀mí láàyè ní gẹ́gẹ́ bí àníṣe islam àtàwọn tàbí rẹ ti ṣe ní àsìkò mọ́ta bí bá ní sọ́lá ṣe bẹnu Darul Arqam bẹ́nu Arqam bí bá àwọn yẹn sọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ làwọn náà yẹra làwọn bá lọ sí inú igbó kan sínú igbó làní sọ́lá lọ inú ìgboro òlu mọ́kà náà làní sọ́lá wà títí fi ṣe dáwà rẹ̀ ẹnu mọ̀ pé dáwà lọ́dún mẹ́ta àkọ́kọ́ kọ̀ pariwo ṣùgbọ́n sàlàyé ẹ̀sìn ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn wọ́n láwọn àyè tí wọ́n ti ń pàdé títí ń sọ̀rọ̀ fún àwọn èèyàn pé tọ́lọ̀ ń sọ ni ìtọ́lọ̀ ń fúnra mi ni ẹ̀sìn ọlọ́run bó ṣe rí nì nínú òlú náà ni wọ́n ti kíni o ni wọ́n jọ wà yàtọ̀ sí fàǹyẹra lọ sínú gbó arada bó ṣe jápọ̀ àti kíni o fáwọn ti ń lérò o eléyìí ìṣesí tí wọ́n nìyẹn wọ́n sì ní bó ṣe rí ọ̀pá dandan lórí gbogbo mùsùlùmí pápátá nínú irú àsìkò yìí lọ́dọ̀ tiwọn ní tí wọ́n gbà lérò pẹ̀lú òun náà ni pé àwọn nìkan ṣoṣo táwọn jẹ́ mùsùlùmí yẹn wọ́n pa dandan lórí àwọn nínú irú àsìkò táwọn wáyé káwọn ò ṣe sùúrù káwọn ò ṣe sùúrù láti má jagun nítorí àti wá agbára jọ lásìkò tí àwọn ò tí ì lágbára yẹn àwọn yẹra fáti ṣe jihad títí tí ó fi rọrùn fáwọn láti wá gbé ogun síta láti bá àwọn èèyàn jà nínú ròrí wọn àti àdìsọ́kàn wọn òun náà ni wípé àwọn ìtàn Islam àwọn tíra tá à ń rí tọ́jẹ́ mọ́ tíra ìtàn Islam lọ́dọ̀ tiwọn kò ní àkàkùn lọ́dọ̀ tiwọn. èyí tí wọ́n gbà ní ìtàn òun náà ní tá a mọ̀ sí ahsan al-qasas nínú al-Qur'an al-Karim ìtàn tọ́lọ́ ọba ilé gbé ọlọ́ba sọ fún anú al-Qur'an al-Karim tẹ́ ẹ mọ̀ pé ru wọn báyìí ó dájú sáká pé wọ́n sọ fáànì mùsùlùmù onítàn torí fọlọ́n òní sọ́tà nẹ́bì nínú al-Qur'an al-Karim ó dájú wọn sírọ̀ òsì fún anẹ́bì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé àwọn wo ni ó sọ sí irọ́ rẹ̀ nígbà tí ó ti sínú alukur'an sẹ́fà sàhábà wọn máa sọ bíri tí wọ́n ṣe rí pẹ̀lú ànábì bíri tí ànábì sọ́nà ṣe rí pẹ̀lú wọn gbogbo àwọn ogun tí wọ́n lọ ọjà gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó àwọn sàhábà ni wọ́n ṣàlàyé rẹ̀ wọn ò sì ní kọ́ sínú alukur'an ìfẹ̀rí lópin ìgbà tí ìbá ti ṣe pé áyà olóṣọ̀kalẹ̀ tó sọ̀rọ̀ òṣèṣin yẹn lọ́dọ̀ tí wọ́n ìsìn ẹ̀sìn wọ́n ní kò sì ti ń jẹ́ bí kò sì pé lọ́dọ̀ àwọn intalukur'an gẹ́gẹ́ bí òtún ṣe pàtàkì àwọn tíra tẹ̀síìrì àwọn tíra tẹ̀síìrì tó ti síwájú àwọn tíra àkídà tó síwájú yẹn wọn ò ṣe kí ni wọn ọ̀gbá ètò ti fọwọ́ látọ̀dọ̀ ìbára olùfẹ́lámà nígbà náà torí pé àwọn sọ pé àwọn olùmọ̀ lẹ́yìn four century lẹ́yìn three century yẹn tó fi dàsìkò yìí wọ́n ní gbogbo wọn pátápátá murtaduna àní Islam wọ́n ti wọ́n ti kó nínú ẹ̀sìn bákan náà nínú ròrí wọn àti àwọn àdìsọ́kàn wọn wọ́n sọ pé àwíjàre Ama máa wá pẹ̀lú kíra ọlọ́run àti sunni alẹ́ nìkan ṣoṣo. àwọn náà dà gẹ́gẹ́ bí àwọn akẹgbẹ́ wọn nínú àwọn oníbídí ẹgbẹ́ wọn náà ni láyé tó ti bá àwọn yẹn àwọn náà láti tọ́kàn nínú ròrí wípé ìǹtọ́ bá ṣe déédéé táwọn gbà lérò nínú sunni Ànábì sallallahu alaihi wasallam ó dì mú èdè ọba ti bá ìròrí tí wọ́n mú wọ́n dọ́gbọ́n fún wọ́n dìde fún wọ́n yìí síbò mí ẹ wò lápẹ̀rẹ̀ wọ́n sako sọlá ha sọlá tó ha hàn bẹ́ẹ̀ pẹ̀lú àwọn nùsùsù tó wà sọ híhà sọrí ìhà látọ̀dọ̀ anábìwá Muhammad wa sallam nígbà tá a wà ń lọ nígbà yẹn síwájú ká tó lọ sí Sudan. àwọn ẹ̀rí ni ọyẹ kó lọ fún jàbàtà wọ́n sì kó lọ ó ní á ah, ó sọ sọ kejì láwọn kó àwọn yẹn padà pé ha tó ti fáwọn wa takùn ní ojú yìí ni tó yìí ni pé sanni ní máa ń ṣe é tọ́ba ti ń tìrìn àjò bọ̀ ànábì ọ̀ àti rákà meji mọ́sálásí òun náà ní rákà duha subhanallah àti masunna yẹn ma ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tọ́ba naanị pé náà ni sallallahu alayhi wa sallam ò ní sọ fún àfa wa ọmọ ọ ti fún ọ níbi gbogbo àwọn nǹkan tí mo sọ yìí ó túmọ̀ yìí pé sọ̀látò tó hà sí kínní o ọ̀hún àlọ́tọ̀ yàtọ̀ sí táwọn ń pè ní sọ̀látò ọ̀tọ̀ hà àwọn ìṣesí bí wọ́n ṣe máa ń pé ọ̀rọ̀ nínú ìṣesí wọn èyí tọ́ba bá tọ́ba bá ti wọn mú ìròrí wọn mú nínú súnà ní sọlá mọ́ mú èyí tọ́ba ti yapa sí lọ́dọ̀ sí ìṣe ni wọ́n pẹ wọn ó lo ọgbọ́n àti ète wọ́n tún lò fún irú ìṣesí yẹn nínú àwọn àdìsọ́kàn wọn àti àwọn ìròrí wọn òun náà ni wípé wọ́n pèpè lọ sí di kó juwọ́ dúdú gan ni nítorí pé wọ́n tú ìtumọ̀ hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n tú ní tukutu pé gbọ́dọ̀ anabi sallam nígbà tó fẹ́ sọ̀rọ̀ oṣù fún wa anabi ni nahnu ummatu ummiya ìjọ kan ni wa àwọn ò lè kọ àwọn ò sì lè kà tọ àwọn tí anabi sallam ń sọ níjọ́ náà lọ àmọ̀ pé jọ lárúbáwá yẹn lásìkò yẹn bó ṣe rí nìyẹn kèé wá ṣe pé wọn ò lè kọ gbogbo wọn kí pé gbogbo wọn ni ò lè kà. tori ara wọn kò táàbù wáyé nínú àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhim kìí ṣe gbogbo wọn ò lè kọ gbogbo wọn kọ́ ni wọn ò lè kà ṣùgbọ́n lọ́wọ́ ọba ìlẹ́gbẹ́ ọlá ni huwa alladhi ba'atha bil ummiyyina rasula òun lòún gbé dìde láàrin àwọn tí ò lè tí ò lè kà òun gbé òjíṣẹ́ dìde ń bẹ̀. sọ pé ń báyìí ọkà tiwa gbogbo ọmọ níka rẹ̀ lákọ̀ọ́kọ́ lẹ́lẹ́kejì ń bọ̀ lẹ́lẹ́kẹta lọ́ba ká àtàǹpàkò lọ́ba kàkò ọdún wáyé pé alẹ́sọ̀lá ń sọ pé oṣù ọjọ́ mélòó ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n. àwọn alùgbòlóhùn yẹn pé ńgbà tá alẹ́sọ̀lá ń gbólóhùn tó sọ gbólóhùn òmíyà yẹn tọ́ ọ̀sán burú kankan mọ́ fún wa àwa náà lè jẹ́ alẹ́ yá òpè tó ṣe pé táwọn àwọn àfa àwọn bá ń wí lásán òun làwọn máa wí káàkiri tó lábẹ́ bẹ́ẹ̀ wọ́n bá ń pèpè lọ sí àwọn yunifásitì ti tẹ́ lọ àwọn kọ́lẹ́jì ti tẹ́ lọ yẹn kílẹ̀ lọ kọ́ níbẹ̀ gbogbo àwọn skul tẹ́ lọ káàkiri kílẹ̀ lọ kọ́ níbẹ̀ ẹ dákun ẹbí lẹ́jọ́ kèfèrí lẹ́ lọ máa kọ́ mbẹ̀ àìgbàgbọ́ lẹ́ máa kọ́ ojú dúdú lẹ́ máa kọ́ mbẹ̀ wọ́n bá lé àwọn èèyàn wọ́n lè wọ́n ta torí kété èèyàn bá mọ̀ dáadáa jàmá ojú èèyàn là wọ́lá èyí ó sì mọ irọ́ tí wọ́n ń pa máyẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ látara báyìí wọ́n ń pèpè lọ síbi ojú dúdú látara arú àwọn ìṣesí wọ̀nyẹn lẹ́sìn máa rí tó bá rí olùmọ̀ká tó ní dìgírì rẹ̀ lọ́wọ́ wọ́n dàgírèdì ẹ̀ ni tó bá ní májísírì lọ́wọ́ tó ti sẹ́kọ́nd dìgírì rẹ̀ ó tún dàgírèdì ẹ̀ tó bá ní phd lọ́wọ́ wọ́n yẹ pẹ̀rẹ́ rẹ̀ wọ́n yẹ̀yẹ rẹ̀ pé ń bọ̀ wá ní dókítà lọ́wọ́ ńkọ́ ń bọ̀ wá jẹ́ dókítà ńkọ́ sẹ́rí ṣé wà yẹn ó lè kọ́ dókítà yẹn tó bá ń kọ́ lẹ́kọ̀ọ́ láàrin ọgọ́rùn-ún ọdún báyìí kò ní sinmi subhanallah tẹmọ̀ pé nínú àwọn ọ̀rọ̀ tó ti síwájú òun náà ní pẹ́ nìkan nínú wọn kó tó di pẹ́ nìyẹn padà ṣe lọ sọ wípé a tóun bá tóun bá bẹ̀rẹ̀ sí ní kọ́ Dr. Sharaf lẹ́kọ̀ọ́ báyìí a wọ́n máa pa àwọn àwọn pàdé olùkọ́ àwọn pàdé olùkọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí dókítà máa ń sọ yẹn késẹ́ẹ̀tì mi òun náà ni wọ́n gbọ́ wọ́n ti gbọ́ késẹ́ẹ̀tì mi ìbára yọba lọ lọ fi ṣe késẹ́ẹ̀tì jáde gbogbo ọ̀rọ̀ tí ń sọ fún yín yẹn késẹ́ẹ̀tì wa tán ẹ gbọ́rọ̀ ọ̀tí ọlọ́gbọ́ tí bàbá yìí gbọ́dọ̀ fi ń sọ ọ̀rọ̀ ọ̀tí ẹ a jẹ́ pé ó yẹ kó jẹ́ pé irú tóun wí òun ni wọ́n máa wí kò kó tó tàtàkù wọn mọ́ subhanallah tòbí ṣe tí wọn ó ṣe lọ nìyẹn ọlọ́wọ́n bá kọ́lá wa kó níbi tí ń jẹ́ àwọn aburú tó ṣe pé wọ́n dá sílẹ̀ àwọn wa sọ báyìí pé dáadájú ti ń jẹ́ dáwà ìpèpè lọ síbi ojú dúdú yìí wọ́n ní eléyìí àwọn ọ̀gbà pé ìwà tó burú jáì ni wọn ọ̀gbà bẹ́ẹ̀ pé ìwà tó burú jáì lọ́dọ̀ tiwọn wọ́n ní gbogbo ẹ̀kọ́ tó ọba fẹ́ kẹ́kọ̀ọ́ ọmọ bọ̀ àtìbàdàn máa bọ̀ àti máàlù sàlàbíyà máa bọ̀ àti bẹ́ẹ̀ subhanallah tó tó fi jẹ́ pé àwọn èèyàn wọ́n torí ẹ̀ wọ́n torí ibú lọ́dọ̀ àwọn òbí wọn ìtọ́lọ́ ọba ìdíkẹ́ ọlọ́ọ̀fẹ́ ká fi bóbi ló wọn fi bóbi wọn lò tó ń dẹnu wọn tó ṣe pé láti wo ó ti sáré wá ọjọ́ méjì yóò sáré wá síbàdàn yóò tó sáré wá kiri búrẹ́dì yóò kiri búrẹ́dì ní ọjọ́ márùn nílùú Ìwó torí gbogbo ṣé ọ̀dà tẹ́lẹ̀ náà kọ́kọ́ ó tún ṣe sáré padà tó padà ń padà síbẹ̀ tó níbi òun ni gbogbo wọn padà forí ẹ̀já níbi pé kò síwájú kò sẹ́yìn ẹ dákun ẹ̀já máa tà ṣe gbogbo àwọn ìpèké wọn òun náà lélẹ́yìn nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n tún ṣe òun náà ni wípé wọn a tún máa sọ wípé káfíń sọlá tó lójúmọ́ àti jàmáà jù sílẹ̀ láwọn mọ́sálásí tẹ̀rín yẹn torí pé gbogbo ẹ̀ gbogbo àwọn mọ́sálásí tẹ̀rín yẹn mọ́sálásí àwọn kèfèrí ni mọ́sálásí wọn ò tún jẹ́ mọ́sálásí lásán bí kò sí mọ́sálásí ọ̀tẹ̀ ọlọ́jẹ́ àyàfi mọ́sálásí mẹ́rin lọ́dọ̀ tiwọn mọ́sálásí ilé olúwa tá a mọ̀ sí alimọ́sídìí haram àti mọ́sálásí alẹ́ bíi muhammad sallallahu alayhi wa sallam àti mọ́sálásí kuba sanabi kọ́kọ́kọ́ sí ìlú madina kótó ní kọ́kọ́ mọ́sálásí tiẹ̀ gángan yẹn àti mọ́sálásí al-aqsa tó wà ní falastin wọn ni mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni wọn náà ni mọ́sálásí lọ́dọ̀ tiwọn. lọ́pọ̀lọpọ̀ àwọn masajidu yìí wọn ì wọn ní fẹ́ kírun ní tí ọba ti mú wọn kírun gan yóò fẹ́ lè jẹ́ pé ẹni tó fẹ́ kírun fún wọn ní ti lọ jẹ ara wọn tí ìbá ti tara wọn ìṣẹ̀ni wò ní gbà láti gbé kí wọ́n ṣe kí ni o wọ́n kí irun lẹ́yìn ẹnìkan pàápàá jùlọ nínú ọmọ sáláṣí tá a sọ yìí oríṣi eléyìí àwọn ìròyìn wọn nìyẹn nínú àwùjọ wa oníkálukú wa náà tá a sì ń gbọ́ tá a sì ń mọ̀ pé bí wọ́n ti ń ṣe ìṣesí tiwọn nìyẹn bákan náà nínú ìròyìn wọn gẹ́gẹ́ bí ètò àtisọ síwájú òun náà ni píríncípù òfin tí wọ́n mú wa pé kó lò bídíà ti ń kó fún pé gbogbo bídíà pátápátá kéferì ni nínú rẹ̀ náà òun náà lè ta ti sọ fún wa síwájú náà wípé jíjẹun pẹ̀lú síbí èèwọ̀ ni lọ́dọ̀ tiwọn a gbọ́dọ̀ jẹun pẹ̀lú síbí lọ́dọ̀ tiwọn bákan náà nínú àwọn èrò orí wọn tó ti gbọ́n gbé dání àwọn wọ̀nyẹn òun náà ni pé ìpèpè lọ síbi fáadí mẹ́wàá bá wa jẹun èèwọ̀ lọ́dọ̀ tiwọn èèwọ̀ ní lọ́dọ̀ sí wọn tó ti jẹ́ pé tá a bá wọnú alẹ́ adábòlì mufrad àárí adáwàtó ilẹ̀ ìwìlàdà ojú ọ̀nà báàbù dáwàtí ilẹ̀ ìwìlàdà ojú ọ̀nà ìpeni lọ síbi pé abímá o ẹ máa bọ̀ wá ẹ wá bá wa jẹun tó ti jẹ́ pé àwọn sọ̀háàbà lójú ayé àwọn ní ìgbésí ayé àwọn sábì ń tàn sọ̀háàbà ti bẹ̀ láyé lélẹ́ ìtẹ̀lẹ̀ sẹ́yìn pé wọ́n ti sèkìlì ọ̀tàn sábì ń lọ síbi pé wọ́n lọ bídíà lọ́dọ̀ tiwọn ẹ̀sùn mọ̀ pé bídíà sì ni lọ́dọ̀ tiwọn kò pín yọ̀sán di kèsì rí lẹ́ẹ̀kan náà tó ti ẹ̀ pọ́pọ́lọpọ̀ ọ̀rọ̀ táwọn olùmọ̀sálàyé nípa rẹ̀ pẹ̀lú àyà ti bẹ́ẹ̀ náà alukur'an pé fàdákìr ìnáfà àti zikirọ̀ ṣe ìrántí nígbà tí ìrántí ọba ti kíni tí ó wúlò tí ó sáǹfààní lọ́dọ̀ tí wọn gbogbo eléyìí kò sí ntọ́jọ́ pàápàá jùlọ nígbà ọjọ́ pé kò sí ntọ́kàn wọn nípa pẹ́ sọ pé olùmọ̀kan ti lọ sàlàyé báyìí bẹ́ẹ̀ náà nípa abẹ́rẹ́ sóyigi àbùkátà akẹ́nìkan ti wá àti kankan fún wa nípa pa afẹ́ so yìí tàbá afẹ́ ṣe wòlímà yìí afẹ́ ti àpèjẹ pa gbéyàwó tá à pè ní wòlímà tó nìka lọ́dọ̀ tiwọn kò sí tọ́jọ́ ẹnìkan kan sọ̀rọ̀ fún wa wọn lọ́ọ́ fi ọmọ inú fún mi tàbí kẹ́ mọ́ fún mi ni ọlọ́rọ̀ náà ti tán síbẹ̀ ọ̀rọ̀ ti síbẹ̀ ewúrẹ́ ni àbọ̀ wọ́n ti àgbọ́yé sí ànábì wa muhammadu sallallahu alayhi wa sallam wọ́n ti gbọ́ dáadáa torí pé àlẹ́ asùlù fi àkọ́wálì nàbí sallallahu alayhi wa sallam àti àti ìpìlẹ̀ nínú sí ànábì sallam sànàbí bá ti òun náà ní ká kọ́sí rẹ̀ ṣùgbọ́n olùmọ̀sálà yìí pé sí ànábì sallam ó pé sọ́nà mẹ́rin iṣẹ́ àkọ́kọ́ nínú sí ànábì sallam òun náà ni má fa àìlàhù àlà wájìhì alfitrati wal jibiliyya ìṣẹ́ ànábì ṣe tó ṣe kí àdámánì àdámánì bí àṣà àdámà rẹ̀ ṣe rí nìyẹn sájẹ́pọ́lọ́ ń tó jẹ́ pé kí ètò wá sí òun nìkan bí ìgbésí ayé tí wọ́n ṣe rí nìyẹn nínú rẹ̀ òun náà ni tàwùfírì tàwùfírì hu lè ṣáàyè rọ́ọ̀sẹ̀ àníwò sọ̀tẹ́lọ̀ fi orí ẹ̀ kalẹ̀ báwọn tí wọ́n sì já wọn ara wọn ti ń ṣe nìyẹn. sẹ́mọ̀ pé ní sọ́ba ni pé a gbogbo ẹ̀ alátìdímọ̀ kankan ni kò gbọ́dọ̀ gẹrun torí káni sọ̀tẹ́lọ̀ gẹ́gẹ́ fúnra ara rẹ̀ irun rẹ̀ ṣe kí ni o ọwọ́ abẹ́ sọ́kọ̀ ni àlẹ́ bí fi irun lẹ̀ ṣùgbọ́n sẹ́run tiwọn dà gẹ́gẹ́ bí irun tiwa rárá o tí wọn gẹnu láyé ànábì àbí wọn gẹ tí wọn fa ló láàrin ànábì àbí wọn fa kí wàá ní wàhálà tiẹ̀. èrò rẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni máa fa àìlàhó àlàwájìhì àyàdà níta nàbí ṣètò ṣe pé àṣà rẹ̀ nínú ẹ̀ ni pé ànábì sallallahu alaihi wasallam kò ní fẹ́ wọlé tọ̀ ìkan nínú àwọn ìyàwó rẹ̀ àbíká ànábì òrùn pákó wọbẹ ànábì òrùn pákó lọ́dọ̀ ìyàwó kì í ṣe pọ́pá dandan ṣùgbọ́n tí yẹn bá ti sá sọ pé ó ṣe ti ọ̀dà ìtọ́da ló ṣe tọ́ba àrùn pákó. tó bákan náà ẹlẹ́kẹta máa fa àìlẹ́hu àlẹ́ àwájú al-ubudiyya ìdánimí sọ́lọ́m ṣe láti fi ṣe jọ́sìn fọ́lọ̀ tẹ̀rẹ́ lákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì kò sí ọ̀ràn yẹn kankan bẹ̀ lórí al-umma islam àlàyé yẹn wá ṣe nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìrèké ọlá iṣẹ́ tó ṣe yẹn tó ní ojúlówó ìjọsìn kan tó yẹ kó iṣẹ́ yẹn wá ṣàlàyé rẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ ìdájọ́ tí bá ń bẹ fún iṣẹ́ tó fi ẹ̀sìn gbé wá tánì bí fi iṣẹ́ rẹ̀ ṣàlàyé rẹ̀ yẹn òun lágbè fún lápẹ̀rẹ̀ ìṣàánú sọlọ́m iṣẹ́ rẹ̀ bó ṣe kírun báwọn ẹ̀sìn ṣe gbà kírun tó pé sọ́lù kàmárọ̀ àìsùnmù ni òsọ̀lì gbogbo bó ṣe kírun ká kírun pẹ̀lú rẹ̀ bó ṣe tọ́nú òfin ẹ̀sìn ọlọ́run ọba nìyẹn bánẹ́bí sọlá ń ṣe gba yọ zaka bánẹ́bí sọlá ń ṣe gba awẹ bánẹ́bí sọlá ń sọlá ń ṣe ti hajj rẹ gbogbo àwọn kan wọ̀nyí á mú ìdájọ́ rẹ̀ ìtọ́ba ìkọ́ràn àyàn bá ní á mú ìdájọ́ ìkọ́ràn àyàn ní sẹ́yìn pé iṣẹ́ yìí ọ̀ràn àyàn ní fún àdìgún mà ìjọ pé mustahabu bá ní á sọ pé mustahabu ni ìjọ pé eléyìí ó fi wá sọ nǹkan kan mí tó pé mubahu ni a fẹ́ á sọ pé á sọ ìdájọ́ tó bá tó bá wà fún nǹkan yìí nípìnlẹ̀ tẹ́lẹ̀ kó lágbè fún sí ànábì wa Muhammad sallallahu alayhi òun náà ni máa ń fa àìlẹ́hu àlàwájú rẹ̀ sàn èyí tá nàbí sàlám ṣe tó ti gbọ́ lọ́n da sàlẹ́sà fún un ṣùgbọ́n o a lè sọ pé ọlọ́run ọba dá nǹkan kan sàlẹ́sà fún àìlẹ́sà sàlám tí sáà fi rẹ́rì wípé ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ sàbá àìlẹ́sà sàlám sọ pé èmi nìkan ni mo ní eléyìí yàtọ̀ sẹ́yìn nínú rẹ̀ òun náà ni pé kóbìnrin kan wá tánàbí bá gbà láti fẹ́ ànábì òbúkátẹ́ nìkankan ọlọ́run tó yìí jẹun yàtọ̀ sẹ́ni yàtọ̀ sóni kálukú wa a lọ sílé mọ̀lẹ́bí arábìnrin a ti ákídù bá a ti máa ń ṣe kíni o bá a ti ṣe torí kọ́lọ́ ni wọ́n múra àti mu'minatan in wahabat nafsaha lin-nabi obìnrin olùgbàgbọ́ òdodo tó bá gbé ara rẹ̀ fún àníṣe sọ́lẹ̀m ìní àròjẹ nàbí ọ̀yẹ̀ sẹ̀ǹkẹ́ haha sani sọ́lẹ̀m bá fẹ́ fẹ́ kò sábúrú khalisatan laka min dunil mu'minin aselẹtọ fún rẹ anabi nìkan ṣoṣo kọọlì sọ ẹsẹ sọọsùn bẹbẹ ìwọ nìkan lóní mindoni mọmìnì bẹ́ẹ̀ náà ni káfẹyàwó ta yọ mẹ́rin kò sí lọ́wọ́ wa mẹ́rin péré náà ni lábẹ́ àyà yẹn náà nígbà tó lọ́n ti ka gbogbo àwọn tani sọlá lè fẹ́ kó tó wá sọ pé kọ́ọ́lì sọ̀tẹ̀ lẹ́kẹ̀ mi dóni mọ́mìnì ìwọ nìkan ló níyàtọ̀ sáwọn olùgbàgbọ́ gbogbo àwọn ìran mẹ́rẹ̀ẹ̀rin tá a kà nínú sí alẹ́ sùsùlẹ̀mù kò sí yàn nàná kankan bẹ̀ lọ́dọ̀ tiwọn o gbogbo ẹ̀ pátápátá ìní nǹkan tó ṣe kó burú jáì tó ṣe pé àwọn ò ní gbà pé ẹni tó bí ìfìkan lẹ̀ bẹ́ẹ̀ ó ti dẹni tó ṣe kó ṣe bídíà ó ti di kèfèrí. sọ àwọn ìṣesí wọn pọ̀ nínú rẹ̀ náà òun náà ni zakatul fitiri kéèyàn sọ pé yẹn fẹ́ zakatul fitiri pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí tọ́wá nù hadith yẹn wọn ni rárá àgbàdo ọ̀gá bàbà òun náà ni ó gbé kọ́ fi yọ zakatul fitiri yẹn tó jẹ́ pé Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu ó ní wa kana ta'amuna yawma dhaka oúnjẹ tá à ń jẹ níjọ́ náà lọ́hùn kó làwọn kẹta níbi sọ́sọ́lọ́mù káyì ó sì jẹ́ mi àtẹnìkọ̀ọ̀kan lójú pé àgbàdo àwẹ̀ jẹ́ àfi tó lè tọ́ di jíjẹ ni pé tí wọ́n bá lọ lọ tí wọ́n lọ wá níyàn fún tó di dúró ìgbà yẹn á sọ pé alihamudulilah ṣùgbọ́n ní àgbàdo àìjẹ àgbàdo àìsí ìjẹ ọkà bàbà lọ́dọ̀ tiwa tó wọ́pọ̀ onípàdé ẹ̀ ní máa ń ṣe kíni o ní máa ń jẹ́ kó ṣe wáyẹn sọ nígbà táwọn ẹni sọlá títí sọ ọ̀rọ̀ zakatul fitiri ó ní tu'matan lil masakin kó jẹ oúnjẹ fáwọn tí wọ́n jẹ́ aláìní. torí ẹni olùmọ̀ wa ṣẹ́kọ̀ ibn Uthaymin rahimahullahu ta'ala wọ́n ní kèé ṣe ta'amul bahai kèé tó ẹran ni wọ́n láti ṣe kí ni o àfi zakatul fitiri lọ́dọ̀ ọ̀rọ̀ tí wọ́n yẹn tẹ́ bá gbé ráìsì wa wọ́n ní ráìsì ọ̀tọ̀ tẹ́ bá gbé wà wọ́n lẹ̀ wá ọ̀tọ̀ à ojúlówó oúnjẹ gangan lọ sọ pé ọ̀tọ̀ yẹn nígbà tí abẹ fajú pẹ́ báyìí sọ́bẹ̀ ti gbé ráìsì kaná ká tó lọ sí mùsọ́lá ráìsì ti jiná kódà ó rátọ̀ ráta tọ́ba fi yọ sí yóò san yóò fòmí sí oná yóò dùn lọ sí mùsọ́lá lọ́dọ̀ tí wọ́n wọ́n ní kò sí ìtọ́jọ́ lẹ́yìn àgbọ́yé tá a ti gbọ́ lẹ́dọ̀ sọ abá pé oúnjẹ wájú náà lọ́mù nìkan yẹn àti gbólóhùn tí wọ́n wá àdìsí ti àfọ àwọn àbẹ̀lẹ̀ ọmọ àbá ti gbé àní tẹ́ kọ́ máa jẹ́ tó rìn mẹ́tẹ̀ẹ́lì màsàkì ní anábì ní pé ọ̀pá láti ká yọ ọkọ̀ jẹ oúnjẹ fáwọn tí wọ́n jẹ aláìní yéé ti kọjú oúnjẹ fẹ́ràn wọ́n ní rárá o àwọn ọgbà bẹ́ẹ̀ náà ni ká sọ pé àlẹ́ ìkíkà a gbọ́dọ̀ ṣé ìwọ̀ lọ́jẹ́ tọ́ba ti yàtọ̀ sí mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn èrò tiwọn àti àdìsọ́kàn wọn òun náà lélẹ́yìn gbogbo ata jẹ́ mùsùlùmí ẹ dákun ẹjẹ́ àdúrà ọmọ ẹ̀sìn ẹjẹ́ àdúró ti ìlànà tó wà níwọ̀ntúnwọ̀nsìn Muhammad sallallahu alayhi wa sallam ẹjẹ́ àrójú wá ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn tó ti pé ó jẹ́ ìmọ̀lẹ̀ tí ó jẹ fún láti gbàgbọ́ yẹ́ ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá dáadáa kò ní jáwọn àyè tó pé wọ́n ti ń da gbogbo ẹ̀rú mara wọn ẹ dákun àrọ̀ wa tá bá ti jẹ́ olùmọ̀ táwọn náà jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ tá à ń kọ́ díẹ̀ lónìí díẹ̀ lọ́la yóò di púpọ̀ náà ni náà kúrò nínú àwọn tó ṣe pé wọn ò ní kan ṣe tó ṣe pé ibi tí wọ́n wá kó ti máa ó ní bí ọ̀sẹ̀ bíi méjì ẹni yẹn sọ fún mi bí ìjẹrin àbíjọ ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ bíi méjì kan sẹ́yìn àwọn fẹ́ jẹun lọ́ba yọ síbi a ah! bídíà àwọn sọ pé bídíà mu ni ẹ kíni ọ̀sà fi síbi jẹun ah! a òkè ẹjí ń padà fi jẹ díẹ̀ díẹ̀ ẹ̀kẹ́ máa mánéjì ẹ̀kẹ́ bọ́ síta bẹ́ẹ̀ náà ni o subhanallah a kàn máa tanra wa dànù ni gbogbo tọ́lọ̀ òṣèlé wọlé èèyàn lórí èèyàn bá sọ di nǹkan tó jẹ́ ìyẹ̀ wọlé orí ara rẹ̀ àbí ọlọ́run àbá kọ́lọ́n kọ́sánú fẹ́mi àtẹnìkọ̀ kan bára kẹlọ́ òní wọlé kó fúnra kọ́ra ni wọ́n sún náà nàfà níwáyé ẹ̀kọ́ bí màá fi hìmà mínà àyà àti wọlé ṣègùn. alhamdulilayi wa salatu wa salam ala rasulillahi wa ala alihi wa sallam ajma'in wa ba'd

kíkí gbogbo èèyàn dáàkì èèyàn bó ti òkú ń tọ̀ nǹkan gángà kó sì gbòǹgbò tó òun náà ni asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh àpọ́nlé láta ti fún yàn nìyẹn láì ní mi orí kékeré báyìí dépò pọ́ọ̀tì ẹ̀yìn rẹ kátó kórukù kátó kókunlẹ̀ kátó pọ́ọ̀fì dọ̀bálẹ̀ gbé rárá gbogbo àwọn yẹn ò sí ń bẹ́ẹ̀ rárá ló ti tọ́ lódodo bó ṣe rí náà nìyẹn ńlá wa náà sì ti ń sin lọ kò sí ibi táyì ti sọ bó bá da gbègbè pé àjẹbí wà àti tí ti fún wa náà yàwó gan á sọ fún wọn láì fi tẹ́ ẹ mọ́ rí pẹ̀lú wa nípa ìtẹ́ kíyàn ìdọ̀bá lè ṣe wà nítorí kálukú bá fẹ́ tọrọ nítorí kálukú ọ̀tọ̀rọ̀ ṣùgbọ́n lábẹ́ bíbá ìbò ṣe rí nínú òfin ẹ̀sìn ọlọ́run Allah ti ṣàlàyé o torí pé wọ́n ní àtisọ́kà lábẹ́ rẹ̀ àtisọ́kà ni pé bẹ́ẹ̀ nìkan bá wá tẹ̀ báyìí nínú òfin ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n ǹjẹ́ ó jẹ́ oníbídíà tó wá jẹ́ kèfèrí rárá o kìí ṣe kèfèrí torí pé àwọn olùmọ̀ wọn ni pé kó ṣe bẹ́ẹ̀ mọ̀tìrú akọ torí pé àwọn sọ̀hábà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tí wọ́n jẹ́ kí wọ́n jẹ́ kó yé wa dáadáa nípa kíkí wọn sí anẹ́sọ̀ sọ́lọ́m yẹn bí anẹ́sọ̀ sọ́lọ́m wọn máa máa béèrè lọ rẹ̀ pé ǹjẹ́ mùsùlùmí tí sọ́ba pàdé mùsùlùmí tí yọ fún anẹ́bí ni rárá sallallahu alayhi wa sallam sọ̀bá ti sọ nìyẹn kódà àwọn sọ̀hábà tó sọ débi wípé wọ́n ní sànẹ́ sọ́lọ̀m bá ń bọ̀ àwọn èyí dìde fáànẹ́ sọ́lọ̀m lè mà ní àlẹ́ mọ̀mí kẹrọ ìyá ti hìlì záre torí pa àmọ̀ pé ànẹ́bí kórì rẹ̀ ọ̀fẹ́ rárá káwa dìde fáànẹ́bí bọ̀ sọ́lọ́lá àdé sọ́lọ̀m rárá ànẹ́bí ọ̀fẹ́ ṣùgbọ́n alẹ́ ẹ̀kọ́ àti tá à ń pe ilé ẹ̀kọ́ ẹ̀sìn náà báwọn madari ti wa tẹ́ pé tí olùkọ́ bá ti wọlé báyìí gbogbo wa ládìde ẹ dákun ẹja nínú àwọn pírátíkà iṣẹ́ wa tá à ń ṣe bẹ́ẹ̀ náà ní bẹ lọ́pọ̀lọpọ̀ ní iṣẹ́ ọwọ́ ilé ẹgbẹ́ bẹ́ẹ̀ nìkan tó bá ti fẹ́ sọ̀rọ̀ tó láti ní kó dìde ètò ètò láti. báyìí pé ntẹ́ sọ pé kó fi máa dìde ni pé wọ́n fi mẹ́ni tí ń sọ̀rọ̀ károjú ẹni tí ń sọ̀rọ̀ tàbí pé kóhùn rẹ̀ ó lè gòkè láti gbọ́ ti ń sọ. a sọ pé kò burú kápẹ́yìn bá ní. ni kò sí agbọ́dọ̀ ńbẹ́ àjẹkùn ọtí àdìsọ́kà ṣe ni o ó ti a ní láti sọra fún àwọn ìṣesí wọ̀nyí ṣùgbọ́n tó bá jẹ́ pé yẹn wá tó lọ tẹ̀ nígbà tó wá tẹ̀ ní wá ní pé ah, a a gbọ́dọ̀ mọ́ ti bẹ́ẹ̀ àwọn tí wọ́n mú wa sórí ire nù ìwọ ni tó ti yẹn ní òfin ẹ̀sìn ọlọ́run tó bá wá lọ ẹ̀yẹn láti kó fi sin kankan kàtà bó fi sin àwọn ẹni yẹn gẹ́gẹ́ báwọn tí wọ́n jẹ́ àwọn mùrídìí ṣe é ṣe fáwọn ṣì yóò kó wọn ilé ìwà burú pọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tí wọn àwọn sọ pé kò sí tọ́jọ́ ọ̀sẹ̀ báyìí àti ẹ̀fẹ́ gbọ̀n kankan kan owó orí kò ti ṣe bíríà sẹyìn tẹ jẹ òbí wa ẹ mọ̀ fọmọ tọdà náà lẹ́yìn náà rí wa sí àìsàn máa mú bó àìsàn máa ti mutí ìrísí wa owó ojú rí ojú wa ti tutù dáadáa sí yín gbogbo bẹ́ẹ̀ bá ti ń pa aláṣẹ dáadáa òun náà là ń tẹ̀lé ẹ wọ́n ti ọjọ́ pé torí ìdọ̀bálẹ̀ torí ìkúnlẹ̀ torí ìkọ̀tẹ́ yìí lẹ́ẹ̀fì pé wa lọ́mọ abú ẹ dákun àtúrọ̀ yín lágbègbè nípa líle mọ́mọ nígbà míì a máa jẹ́ kí irú aburú báyìí ó ṣe kí ni kọ́ máa wọlé lọ́pọ̀lọpọ̀ bàbá ìdọ̀bálẹ̀ lòun fẹ́ jẹ́nu gbèsè ayé rẹ̀ kọ̀ wá kọ́ mọ́ ó tiẹ̀ ra mọ́tò fóun kọ̀ wá kọ́ mọ́ kọ́lé fóun kọ̀ wá kọ́ mọ́ pa ẹran kó jẹ́ bẹ́ẹ̀ sí ìtọ́kàn. ìjà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lágbègbè yìí. mo sì máa ń wa pé ojú tiwa tó rọ̀ yìí sí náà torí pé ẹni kójú wa rọ̀ báyìí sí náà lọ́wọ́ á jẹ́ pé kẹ́ máa wá mú wa báyìí. ọmọ tó ti gba gbóyó tí bó ti kúnú ẹ̀mí rẹ̀ tàbó ti gba ọtí ó ti gba pààyàn lẹ́wọ̀n sọ pé gbóní ọ̀dọ̀bálẹ̀ tó ń ranjú lẹ̀ kan náà báyìí ah, ọmọ tá a mọ̀ a wò ọba tètè kú mbẹ bá yan nípa subhanallah amójú tiwa tó tutù àbíbí kan náà àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyàwó àti sọ ife à tó jọ ọmọ kan tó jẹ́ amẹríkánà kan ni tàbí lọ́ndọ́nà tó dé tọ́ni ọ̀yá jọba lọ ní jọba lé what is the meaning of jọba lé àwọn amẹríkánà nìyẹn àwọn ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ tí jọba lé ó ti rójú ẹ̀ sí ṣùgbọ́n àtọ́jú wá wá rọ̀ à ń bá yín ṣe gbogbo tá tẹ ní ká ṣe ní dáadáa ọ̀pá ṣépè fún ọ lọ́sẹ̀ kò ní í ṣe pẹ̀lú ògbọ́lọ̀ tọ́ba ṣe é ni èmi àti ilẹ̀ lájọ̀ràn torí ẹ̀ máa ṣàdúrà fún àwọn ọmọ yín ni ẹ̀yin òbí ẹ̀yin ìsìláàmù ló ní kẹ́yìn wọ́ gan tọ́ba ní kẹ́yìn wọ́ sí ni ah pé dọ̀bálẹ̀ lẹ́fẹ́ jẹ àti ọkàn oúnjẹ mọ́lẹ̀ yìí àti dọ̀bálẹ̀ sí subhanallah a máa rọ̀ wá ẹ̀dá fún torí tọ́lọ́ wọ́lọ́ọ̀ islam ló ní kó rí bí islam bá ní orí bẹ́ẹ̀ mọ̀ wọn ara rẹ o lọ́wọ́ jí láàárọ̀ lọ́ba ní dádì salamu alaikum ò ní náwó sí bàbá rẹ o ìwà àrífín ni o ṣùgbọ́n tí bàbá rẹ bá náwó ọgbọ̀wọ́ torí pé ó dójú ti bàbá náà nígbà bàbá ṣe báyìí bàbá ní gbọ́wọ́ gbọ́wọ́ ọba gbọ́ bàbá wa ṣe báyìí yóò ti bàbá lójú pọ̀ ṣùgbọ́n gbọ́wọ́ wọn tó bá jẹ́ kí wọ́n bá náwó bẹ́ẹ̀ náà ni ìwà àrífín ni kó amọ́wọ́ rẹ kó fi sá àgbàlagbà pákà bàbá yẹn fún mi lárùn yín kó dé wà ẹ dákun ẹ já gbígbé yìí ń bẹ lára àwọn nínú àwọn ń táwọn èèyàn fi ń ní àfojúdi ni gbogbo àwọn títí wọn. ẹlòmíì tún mú àgbàlagbà yóò tún wírì wírì wírì wírì gan tó ọba tó pàgbàlagbà àwọn ẹlòmíì yóò tún wá mú bó yóò tún wá mú ìjọra ẹni lójú ni ẹ dákun ẹjẹ asọ́ra fún sísìn yẹn asalaamu alaykum wa rahmatulah wa barakatu ni kíkì wa ọ̀pọ̀lọpọ̀ nsúná mi náà ń dọ́gbọ́n o mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ ń dọ́gbọ́n ẹlòmíà wàá tó ti òkó tàbí asalaamu alaykum ọtẹ rẹ wọn náà tẹ sí wà wà rẹ sán tó wà gba àwọn nǹkan ká kí ni ò ká tó déédéé. ká jìnnà sí lánàá àwọn tí wọ́n ti àtẹ́jù nínú òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ká lè ráyé gbé ń rọrùn ká lè rẹ́sìn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ṣe ní rọrùn. eléyìí ni tó jẹ́ ní tó kálukú ata láti mójútó tó tá a bá ti ṣe báyìí tá à ń gbọ́rọ̀ táwọn tí wọ́n jẹ́ olùmọ̀ rere lẹ́nu tó ṣe pé kò sí ní sábà jáde lẹ́nu wọn dúdú lọ qala Allah qala Rasul alifahmi sẹlẹbi sallallahu alaihi wasallam yìí ó ó ti tó wa láti fi tẹ̀sìn àmọ́ àmọ́ a lọ jọyìn àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ gbogbo ẹ̀ lóríṣiríṣi tí ń bẹ́nu àwùjọ lónìí pẹ̀lú oríṣiríṣi àwọn òròrí yẹn ẹ̀dàkùn ẹ̀já sọ̀ra à ń sọ gbogbo àwọn eléyìí nítorí kóńkálukú ó fi máa ń tọ́ yẹ ká ṣe ni wa kullun yadda'i waslan bi layla wa layla la tuqirru lahum bi ní pẹ̀rẹ̀ la sunna wọn kàkété ọ̀pọ̀lọpọ̀ wa ẹgbẹ́ là ń ṣe káàkiri ẹjẹ́ àmọ́ tá à ń ṣe gbogbo wọn tí wọ́n wìdà lánàá jàbàtà lánàá bó ṣe ní ìyèsò bẹ́ẹ̀ tó ti sẹ́ńtò lónìí tá a wà bẹ́ẹ̀ gbogbo wọn tí wọ́n gbé ọ̀rọ̀ dání à ọlọ́run ṣàánú wọn ni o tí wọ́n tètè yẹ́yìn padà bẹ́tẹ̀ náà ti wá náà nì kò sí èméjì ń bẹ nígbà Yunus polongo títí nígbà tọ́jà àti ń tà tán ibẹ̀ rí bó ṣe rí nígbà tábúrò rẹ̀ tó náà tún tọ́jà tí náà ń tán lọ́ngbà wọn ní ìsìn náà ibẹ̀ rí báyìí kòkòtò rẹ̀ ìfẹ́ ti fi dá ẹ bá àmàlí kẹ́mi rẹ̀ ọmọ lọ ọlọ́gọ́rùn ọdún ọlọ́gọ́rùn ọdún méjì ọ̀ irọ́ ni àwọn òmùmí máràwé èèyàn ni ọmọ tẹ̀lé wọn. ẹni tó bá jẹ́ olùmọ̀ tàbí ẹni tí ń wá fi ọkàn rẹ̀ yóò ní sòrò tí ọba ti sílá ní orí ìlànà ahlùsùnà wal jamaa tó àrọ gbogbo wa kọlọ ọba kọ wọlé agbára gbogbo rẹ̀ kó sì rọrùn àti dáadáa rẹ̀ àtòrí rẹ̀ kọlọ ń kó ṣe fẹmi àtẹnìkọ̀ọ̀kan wa àwa tá a jóbi ẹjẹ amójútó àwọn ọmọ wa ká mọ lílọ wọn ká mọ bíbọ wọn ẹjẹ àti wọn sílé ẹ̀kọ́ ẹ̀sìn tí wọn ti kẹ́kọ̀ọ́ tí ó yẹ kóró ẹjẹ kọkọlọpọ ọmọ kún sẹsìn ẹwọn tó ń tọ́ padà ń kó wọlé fún wa àbí Allah subhanahu wa ta'ala orílẹ̀-èdè wa ọlọ́dà kún fún wa lọ́kàn orílẹ̀-èdè wa bẹ̀wọ́ ọlọ́dàkùn fi wá lọ́kàn balẹ̀ ń bẹ̀ ọlọ́dàkùn orílẹ̀-èdè wa fi wá lọ́kàn balẹ̀ ń bẹ̀ ìdùnnú ìrọ̀rùn ìrọ̀ra orí tó kọ́ ọlọ́dàkùn sí fèmí àtẹnìkọ̀ọ̀kan wa à ń bí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ lápá tí wọ́n darí wa níjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ dákun bá nìkan wọn máa ṣe èyí tí ń jẹ mọ́ dáadáa dákun ọ̀rọ̀ tá sọ ìwà tá ìṣe tá a bí ọ̀sọ̀ wá lẹ́ni àlùjẹ́nà ọlọ́dàkùn àtẹnìkọ̀ọ̀kan wa ọ̀rọ̀ sí i gbogbo àwọn aláàárẹ̀ wa pátá lọ́dà pàní fún wọn lálàáfíà gbogbo àwọn aláàárẹ̀ nu wa lọ́dà pàní fún wọn lálàáfíà gbogbo àwọn aláàárẹ̀ nu wa lọ́dà pàní fún wọn lálàáfíà gbogbo ẹni sọ́nà jímọ̀ lọ́dà pàní la ọ̀nà dáadáa fún wọn gbogbo ẹni tí ń gba ọ̀nà haramu jẹ́ lọ́dà pàní gba haramu kó lọ halali tó pé dákùnbà ní jogún ẹ̀ fún wa gbogbo halali jẹ́ lọ́dà pàní kí ọ̀nà halali náà dákùnbà ní ojúmọ́ ẹ̀yìn àtẹnìkọ̀ kan wa ọlọ́dà kan àbẹ̀ ọ́ ìdùnnú rọrùn rọra tí ọ̀kalẹ̀ ọlọ́dà kò ṣe